ìgbàgbọ́ Yorùbá ó lètò tó yẹ kí a gbọ́. ìgbàgbọ́ Yorùbá ó lètò tó yẹ kí a gbọ́. ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Oòduà. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. kọ́lá ọ̀la tún dín lọ́lọ́. bóbìnrin ẹni bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dọ̀ lọ́rùn wọn ò ní fẹ́ ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò ó yẹ ìgbàgbọ́ Yorùbá. ètò tó yẹ kí a lóye ẹ jẹ́ ká máa gbọ́. ẹ kú dédèwé gbogbo tẹ́tí ń gbọ́ mi ní káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin tí ó bá jẹ́ pálẹ̀ la wà ẹ̀ka alẹ́ ẹ̀yin tó bá yẹ pọ̀ lẹ́wà ẹ̀ka sàn àwọn táwa láàárọ̀ ń bí lórílẹ̀ nàìjíríà ẹ̀ka àárọ̀ o àjíǹde ara ó mọ̀ jẹ́ o ẹ kú ṣe ẹ kú fẹ́ wa ẹ kú àtẹ̀lé wa ọlọ́run aláǹjẹ́ lọ́kùnrin dáadáa yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí náà ló kọ mi ọmọ lójúde ilẹ̀ sẹ́ńkìrún àgùnbẹ́ onílẹ̀ òbí ẹ kú jọmjọm gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí YouTube ẹ̀yin tẹ́ ẹ jọ̀rẹ̀ wá lórí Facebook ẹ̀yin tẹ́ ẹ ń bá a sọ̀rọ̀ lórí WhatsApp tọ́lọ́run ń gbàdúrà yín ọlọ́run ni ẹ mọ̀ fọpẹ́ fún o àwa kọ́ ọlọ́run ọba ni gbogbo ẹ̀yin tó jẹ́ pé látara pé ẹ wo fídíò wa Eh, ọlọ́run ti tán sọ̀rọ̀ yín ọlọ́run sì ti fi ojútùú sí àwọn kọ̀ọ̀kan nínú àwọn sọ̀rọ̀ yín sọ̀rọ̀ ogun tó ti ṣẹ́ náà gbèsè ayé ọlọ́run ní jẹ́ kí ó padà mọ́ téèyàn bá lálàá pé òun rí ìgbìn àbò ègbìn lójú oorun eh, àwọn bàbá wa túmọ̀ sí wípé oore ń bọ̀ nù àmọ́ kó ṣọ́ra fún ìbínú àbí ìjà ìbínú àbí ìjà òun ó lè fa owó aago eré ọ̀hún sẹ́yìn tàbí kó kó mọ̀ bọ̀ sí lọ́wọ́ mọ́ nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà ní àwọn baba ń fi ìgbín ṣe tó wúlò ìgbín fúnra ara rẹ̀ bá a ṣe mọ̀ pé ẹranko jẹ́jẹ́ ni ẹranko abàmìsìn ni tó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbé ìgbín tẹ́ fi kòkò bó mọ́lẹ̀ tẹ́ wá gbókùtà lé lórí ẹ̀ ní bá gbé ń mọ́jọ́ kejì tẹ́ bá fi ìkòkò tẹ́ fi bo ìgbín mọ́lẹ̀ tẹ́ wá gbé òkúta lé ìkòkò ní orí ẹ̀ ní bá gbé yẹn mọ́ ń bẹ̀ níjọ́ kejì àmọ́ tẹ́ ẹ bá gbé ìgbín tẹ́ ẹ bá fi ìkòkò bo ìgbín tẹ́ ẹ filẹ̀lẹ̀ ẹ bàǹbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ́ẹ̀ náà tó jẹ́ nǹkan kàyéfì lára gbìn wọ́n àwọn bàbá gbà wípé tẹ́ bá mú ìgbín tẹ́ kàn fi dí rẹ̀ kan àmù kókókó pé àmù bá tẹ́ filẹ̀ sí di àmù ọ̀hún ẹ bà níbẹ̀ níjọ́ kejì àwọn nǹkan kàyéfì ni àwọn iṣẹ́ wo ọ̀nà wa ni ìgbín wúlò fún nínú ìgbàgbọ́ àwọn bàbá wa àwọn bàbá wa máa fi ìgbín wọ́n máa fi ṣe ọ̀nà àbáyọ fún àìsàn ẹ̀jẹ̀ ríru pàápàá jùlọ omi ìgbé wọ́n á máa fi ṣe ọ̀nà àbáyọ fún àìsàn ẹ̀jẹ̀ ríru tí wọ́n bá ro omi ìgbéhùn tó pọ̀ wọ́n fi àwọn kankan kún wọn á wá mọ̀ jẹ́ wọ́n á máa sọ pé ẹni tó bá ní àrùn rọpárọsẹ̀ àbí àrùn ẹ̀jẹ̀ ríru wọn ò ní kó máa mú láàárọ̀ àti lálẹ́ ó níye òdiwọ̀n síbi tí ò máa mú bákan náà àwọn bàbá wa tí wọ́n bá mú ìgbín tí wọ́n bá fọ́ wọ́n á gé sọ́nà mẹ́sàn-án wọ́n á ní kí ẹni tó ní ẹ̀jẹ̀ àìsàn rọpárọsẹ̀ àbí àìsàn ẹ̀jẹ̀ ríru kó máa jẹ ní tútù láì tí ì ó ṣiṣẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ aṣínà àbí iṣẹ́ ẹ̀yọnú táwọn bàbá máa fi ìgbín ṣe ó pọ̀ jáǹtirẹ̀ ẹ jẹ́ kí n dánu dúró báyìí ẹ máa pe nọ́mbà tó ń lọ ní abẹ́ ìwòran ààrẹ dr kọlá ọlásùnjì ló kọ mi lẹ́ẹ̀kan sí ọmọ olójìdílẹ́sẹ̀ ń kírun àgùnbẹ́ onílẹ̀bí ìlú ìlọrin ni mo fìkàlẹ̀ sí níbà nàbà nine ìlọ́fà road ní gra nílùú ìlọrin ní old gate rido kwara rí àtàánú ọlọ́wọ̀n ní ó lóye ẹ máa gbọ́.